tèmi ni o títí tó fi jọjọ ikú ọkọ tèmi wọn fi òkà sí mi lọ́wọ́ mm. òun dẹ̀ ló sábà lé mi ọmọ òun ló sábà lé o gbogbo mọ̀lẹ́bí ṣe dẹ̀mọ̀ pé òun ló ti fẹ́ kí mi tó títí tó kú ẹ̀ òun dẹ̀ nìkan ọkọ tó kún orí mi ọkọ kọ mi that is public for not it is none of your business but now I'm saying it boldly that as little as I am I am the I am the mother of my child and none of you all I repeat none of you all any right to tell me to do TNA except I wish to do it. Liam will never be a victim like his father. I promise you all that. Liam will never be a victim like his father. He will be a victory. Èmi ni mo bí iṣẹ́ ti ya wèrè seven days bí. Ta ni yín nígbà tí Ọlọ́run ọba jésù ò ní gbèsè mi tó ń gbèsè mi láti ṣẹ́tọ̀ ẹ̀ ẹ̀mí ọ̀mà lọ́wọ́ láti fún blọ́gà ṣùgbọ́n àwọn píàmù ayé àtàwọn ọkùnrin ọkùnrin tòótọ́ wọ́n rẹ̀ gbàyìn ká èmi ò ní rojọ́ mi ò sọ̀rọ̀ kó wá gbà mí tó bá yẹ pé nítorí ọ̀tọ́ èmi ọmọ mi mo pa ìlérí olúwa ọkọ tèmi ni o nítorí fi jọjọ ikú ọkọ tèmi wọ́n fi òkà sí mi lọ́wọ́ mm. òun dẹ̀ ló ti kú ẹ̀ òun dẹ̀ nìkan ọkùnrin tó kún orí mi ọkọ̀ kan mi that is story for not it is none of your business but now I'm saying it boldly that at least as I am I am the I am the mother of my child and none of you all I repeat none of you all has any right to tell me to do DNA except I wish to do it ẹ ti yà wẹ̀ ẹ ní kúrẹ́ ṣẹta lọ I promise you all that Liam will never be a victim like his father he will be a victory èmi ni mo bí iṣẹ́ ti yà wèrè ni ọmọ tẹ̀rín lẹ́bọ̀ fún seven days bi ká ní yí nígbà tí ọlọ́run ọba olùgbèjà ni jésù olùgbèjà ni tó ń gbèjà mi láti ṣẹ́jọ́ ẹ̀ èmi ọmọ ìlọ́wọ́ láti fún blọ́gà ṣùgbọ́n àtàwọn ọkùnrin ọkùnrin tòótọ́ wọ́n àgbà yìí nìkan èèyàn ní láti rojọ́ mi ò sọ̀rọ̀ kó wá bá mi tó bá yẹ pé nítorí ọ̀tọ̀ èmi ọmọ mi wọ́n pa ilé olúwa